ní ẹ̀yìn tí jésù gun òkè ọ̀run lọ àjọ̀dún kan máa ń wáyé ní ìlú jerusalem tí ó máa ń pa gbogbo àwọn jíò pọ̀ tí wọ́n sì máa ń wá ní gbogbo àgbáyé láti wá ṣàjọ̀dún náà àwọn ọmọlẹ́yìn jésù náà wá fún àjọ̀dún yìí ní ọjọ́ kan wọ́n kó àwọn jọ pọ̀ sí ìyàrá kan wọ́n ń gbàdúrà bí wọ́n ṣe ń gbàdúrà lójijì afẹ́fẹ́ ńlá kan sì fẹ́ lórí òrùlé ẹ̀mí ọlọ́run sì bà lé gbogbo àwọn èèyàn tó wà ní yàrá náà wọ́n sì ń sọ̀rọ̀ ní oríṣiríṣi èdè èyí pé àkíyèsí gbogbo àwọn ènìyàn ní agbègbè náà sí ibi ilé náà wọ́n sì wá wọ́n sì kíyèsí pé wọ́n ń sọ̀rọ̀ ní èdè wọn àwọn kan wí pé kí la lè kà yìí sí àwọn yìí sọ̀rọ̀ ní èdè wa àti wípé wọ́n sọ nípa ohun ńlá ti ọlọ́run ọ̀kan nínú àwọn tó wá fi wọ́n ṣe ẹlẹ́yà wípé àwọn wọ̀nyí mu ọtí yó ni pétérù sì kún fún ẹ̀mí ọlọ́run ó dìde láàrin àwọn ọmọlẹ́yìn ó wípé ẹ̀yin ará wákàtí kẹsàn-án ọjọ́ lélẹ́yìí àwọn yìí wọ́n mu ọtí yó ṣùgbọ́n wọ́n kún fún ẹ̀mí ọlọ́run àti wípé bí a ti sọ láti ẹnu wòlíì wípé ní ìkẹyìn ọjọ́ èmi ò tú ẹ̀mí mi jáde sí ara gbogbo ènìyàn àwọn ọmọ yín obìnrin wọ́n máa sọ tẹ́lẹ̀ àwọn ọmọ yín ọkùnrin yóò máa ríran àwọn àgbà yóò sì máa lálàá ọlọ́run sì rán jésù olùgbàlà ìlérí náà sí yín ó sì fi àmì hàn nípa gbogbo iṣẹ́ ìyanu tí ó ṣe ẹ̀yin àti àwọn olórí yín sì mú ẹ kàn mọ́ àgbélébù ẹ sì pa á. ó sì jíǹde ní ọjọ́ kẹta lórúkọ jésù náà ni gbogbo nǹkan wọ̀nyí sì ṣẹlẹ̀ ọkàn àwọn ènìyàn yìí sì gbọgbẹ́ àwọn ènìyàn yìí sì gbọgbẹ́ dé inú ó sì bi pétérù wípé kí ni àwa yóò ṣe pétérù dá wọn nù ó wípé ẹ ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ yín kí a lè dárí jìn ẹ sì gba ẹ̀mí ọlọ́run a ó sì ṣe ìrìbọmi fún yín ní orúkọ jésù ní ọjọ́ náà ẹgbẹ̀rún mẹ́ta ọkàn wọ́n gbàgbọ́ wọ́n sì yí padà sí ọlọ́run wọ́n sì ń tẹ̀síwájú lójoojúmọ́ nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì wọ́n ń ṣe ìfòfóni wọ́n ń pín àkàrà láàrin ara wọn wọ́n sì ń ta gbogbo ìní wọn wọ́n sì ń fún fún àwọn tó ṣe aláìní a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ìjọ ní ọjọ́ náà. gbogbo àwọn ènìyàn tó sì wà ní àgbègbè yìí wọ́n kíyèsí ìwà wọn wọ́n sì pè wọ́n ní kìrìsìtẹ́nì ọlọ́run sì ń yàn kún wọn lójoojúmọ́ wọ́n sì ń pọ̀ sí i. gbogbo èyí ṣe ń ṣe nítorí wọ́n ní ìsopọ̀ pẹ̀lú ọlọ́run nípasẹ̀ jésù.